nígbà tí a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní oró ìsinmi ọkùnrin na tàrí tí a Usman bin Muhammad Khamis ọlọ́kùnbà àtàfà lẹ́sàn bí wọ́n ti máa tàfà rẹ̀ pé ọ̀rọ̀ ìtàn ó wà very very important àkújọlọ́nù wà wà ní ilé ìrìn àmọ́jọ́ ti dọ́kùnrin tó yóò kúrò láàrin gbàgbé ẹ̀ gbàgbé ní ọ̀sán ọ̀gá ní yóò ní ìtàsíkú mọ́ àbúrò sílẹ̀ ó kọ títì lọ́kọ̀ ó kọ kọ̀kọ̀ náà náà àfẹ́ àwọn sọ̀rọ̀ ń bá pàtàkì tí a yìí sí pàápàá jùlọ àwa mùsùlùmí tí a jẹ́ àwọn tó ní kàkàkà ìkàkàkà bẹ ní Islam wọ́n sọ fún wọn pé gbogbo civilization aláyé ìjọ ara láyé tí ń sọ lẹ́yìn Islam lẹ́yìn ìjọ ara pé alájú àtúndúláì tí ń sọ Islam lẹ́yìn ó di wa tó àgúrò lókó àgúrò lókó inferior àwọn tá a ní ọlá tá a níyì káwọn alùpùpù sáré máa kó ìjàmà kan àyíká ya rẹ̀ nìyí ó di wa ìsinmi ọmọ ya rẹ̀ ni ó di wa kò sí ẹ̀kọ́ tó da tó Islam fún àwọn tó alùpùpù bá bí yàn rí láti lé ọwọ́ òdìdàjù ọdí àlùkà wa bí ìrora ní pípé mọ́nà káìrò náà ọlọ́gbà àdúgbò àwọn èèyàn ànábì ní Yusuf nabiyullah ibn nabiyullah ọmọ ànábì ọlọ́run ibn nabiyullah ọmọ anabi ọlọ́ọ̀bẹ ojúdá onílọ̀rọ̀ abúlé ọmọ anabi ọlọ́ọ̀bẹ abúlé èyí ó sùn anabi ọlọ́ọ̀bẹ abúlé ọ̀pẹ́ ọ̀pẹ́ anabi ọlọ́ọ̀bẹ abúlé ọmọ bàbá rẹ̀ ọ̀pẹ́ anabi ọlọ́ọ̀bẹ abúlé ọmọ bàbá bàbá rẹ̀ ìbọ̀wọ̀n anabi ọlọ́ọ̀bẹ kò sẹ́ni rẹ̀ tọ́lọ́ láì kò sẹ́ni rẹ̀ tọ́lọ́ fún ní sísílẹ̀ ìdá ó di wa ọmọnyá anabi ọdún yìí kọ́lá ń béèrè ọ̀n diyarul islam diyarul jahiliya àbí diyarul arab àwọn ìdílé àwọn lábẹ́ àwọn sẹ́ni أن خياركم في الإسلام الجاهلية خياركم في الإسلام إذا أشركوا الله أكبر الله يوم بيواري ومن خياركم في الجاهلية عمد مبديري أي جاهليه عمد بيواري خيارهم في الإسلام خياركم في الإسلام àwọn náà ni wọ́n dàbí nínú ìsìnà àbọ́kọ̀ ìwọ̀n mọ́jì fún kan ọwá ní àwọn èèyàn tẹ́rí bí àpọn odò oríwà gold tó bá rí bí bẹ́ẹ̀sì oríwà gold tí kò rí ọba dà ju gold bẹ̀rẹ̀ lọ kò sí ní ẹ̀rí rí gold bẹ̀rẹ̀ kó pàtàkì àgbélé lọ gold tó ti dáa náà ni ó máa dá lọ ó di wà tó ìtọ́ wá jẹ́ àjù náà ní kí n jẹ́ mùsùlùmí ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tó wa o wọ́n yọ ọkùnrin àbò ìsìlámù lọ́yẹ́lẹ́ ọlọ́ba so ìsìlámù gẹ́gẹ́ bá bá sọ̀rọ̀ àyíkọ́ ẹ islam náà ló ní ọ̀làjú ààrà tó dáa jùlọ tó dáa jùlọ ọlọ́mọdé àti ìwàjú bẹ́ẹ̀ lọ́lọ́wà à ń sọ nípa pé kò sí ìyapa láàrin àwọn àlíkà mẹ́rẹ̀ẹ̀rin àwọn mẹ́ta ọmọ ọ̀sán àti àlì bí àwọn ṣe píkítọ̀ ọ̀sán àyíká ọ̀sán ni wọ́n ara ọ̀ nílẹ̀ tó ń sọ̀rọ̀ ìfowópamọ́ sẹ́nà abubakar sẹ́nà ọmọ àwọn ni wọ́n fún sẹ́nà alìmọ́ àdúkọ́ lè sọ́mà lẹ́yìn sẹ́nà ọ̀rẹ́ wọn fún sọ́mà lẹ́yìn wọn sì fẹ́ fatima ọdíwà sẹ́nà abubakar siddiq àti sẹ́nà ọmọ alìsára ní sẹ́nà ọmọ ìṣẹ̀lẹ̀ àmì ìṣẹ̀lẹ̀ ní sẹ́nà àtiwá àti ìlọ̀lẹ̀ ìdára ààrẹ ẹ̀wọ́ ogun rẹ̀ ọ̀lọ́fikọ́ fẹ́ àfikàn àdáàtì ibi táwọn ti rí ibi tó máa ra ẹrù lọlé kí àwọn máa fún ìwọlé ọkọ kí ló wá kí àwọn ọmọ ọmọ ẹ̀sẹ̀ náà wálé wọn ni wọ̀tàrà àyìn sọlọ́lọ́ radiyallahu anhu náà lọ pé kálá ní rasulillahi sallallahu alaihi wa sallam àdìsí báyìí pé intanet alàmàlà àti ìyàrí إذن من ثالث الآن ربع درعك وأعطيني بثمنه حتى عيه لك, لك وابنتي فاطمة هني تبدي بلا كتاب اللي تحول لك أصبوري قولي كا هذه أقوى رقمي أقوى رقمي كم تجن أوي سو في يهوري فاطمة tó wálé rẹ̀ máa ń sì ẹkú máa ń tó wúlò fún ní ilé ọkọ̀ àti àkókò ìyàwó kàánà àkàwàlà alì iná jẹ́ wọ́n ti fàbíkàtù وبيته بأربعمائة درهم سعودي هجرية من عثمان بن عفان وني موابرة مولد وقلنا نسخو 100 درهم سعودي هجرية fún sẹ́yìnà Usman bin Affan ó mú àtọ̀ ní àti ìgbìmọ̀ ìta bó sẹ́yìnà Usman alama kọ́bílẹ̀ àbẹ́tò di ẹ̀rọ nínú o kọ́bílẹ̀ bẹ̀rẹ̀ nínú ó mú dáhùn mo gbé wọn fún tó mo gbàwó ẹ̀rọ rẹ̀ ó dẹ̀ gba ìrọ̀ mi àti tòótọ́mù aláàkọ́ ilé ìlú tún dáhùn béèrè rẹ̀ tó ní ẹ̀bà rábẹ̀kì nípa pé sọ̀rẹ́ lè ra nǹkan ọ̀rẹ́ tó bá ní ilẹ̀ ó lè wà lẹ́rù kí ìjà yìí ó fi náà lè ní kẹ́lí ìjọba ìwògùn ẹ̀rọ àbí ẹ̀kọ́ ni ọ̀rà ọ̀rà aráàmù ni kò bá fìrà aráàmù ni tó wá sí ní ẹ̀yìn lọ́wọ́ ajá jùlọ wọ́n á sí. wọ́n wá àlẹ́ òwú tó fi ó fi bẹ̀ lọ wà á ń ta àwọn ọ̀la bìdàrà ìmí ni owó yìí kọ́ sí wọ́n ju mi lọ bí sọ̀rọ̀ one hundred gram bíi ó kọ́ sí wọ́n ju mi lọ kó tó bá la mo ní bẹ́ẹ̀ fún iná bẹ̀rẹ̀ àdúyẹ tó ní ní ìlú ọ̀la ní sọ́mú ìsìn ìdájọ́ ìsìn ìjẹ́bí tèmi wọ́n á bù wọn báyìí ó lè ẹ́ àdíyà wọ́n á bù wọn báyìí ìdìbò lè sọ yorùbá lè ẹ̀bùn náà nílé kí ní ìtura asẹ̀nà àbí ìbò náà fún ọ di wa ẹwọ àwọn sábà wọlé àìgbọ́n ká sílàtà ó ti nà fún ẹ̀ tí wọ́n pàṣẹ nà fún ọdún mẹ́sì ìdàbàbà àbúlé àbúlé ó náà rà ń dúró lóko sáré ẹ̀rọ ẹ̀ ẹ̀sìn wọn fọwọ́ yóò di kàáfẹ́ tí wọ́n sọ ọlọ́run kó sánú ẹ̀ ọlọ́run kọ́ kẹ́ ẹ̀ ó ti kọ́ wọn síwájú ẹ̀rọ yìí ọlọ́run kọ́ wa pẹ̀lú rẹ̀ wọ́n jẹ́ sọ́ọ̀tì àbọ̀n tó ń gbé tó ń ṣe ìpamọ́ ìnà Usman ìdàrú wọ́n fà kálẹ̀ ní ìdókòrò Usman báyìí wọ́n tó wọ́ ìgbà rẹ̀ ojú tó nàlẹ̀ wọ́n tó wọ́ ìgbà rẹ̀ ó ti na àbúrò àbúrò náà bá tó ń wọ́n wájú so ó ti ọkọ̀ fọwọ́ lórí ìgbà tó ń gbà tẹ̀ ìgbà rẹ̀ wọ́n wọ́n fi àdáàdìmọ́ tó yìí wọ́n fọ́ ọlọ́nkọ́ sáà ní àwọn àti wọn ti mẹ́rin jọ náà nígbà náà nígbà ìlú àyè ṣáà tó àwọn òun ti dájọ́ à àwọn àti ti gbájú wọ ìwà àwọn àti tètè náà lè àwọn àti wọn wà lábẹ́lẹ́ àrẹ wọn ẹ̀dáfẹ́ ti ra kàtọ́ tó fẹ́ fi fẹ́ ọ̀ tó àgbà tó wà tó ti ẹ̀yìn. ó فأخذت درعا ودراهم وأنقلبت وأقلبت إلى رسول الله wọ́n mú ìwògùn mú owó wọ́n dúdú kọ̀dọ̀ ní ìsẹ́mùsẹ́nà lọ ọ̀tọ̀rá tó dára àwọ̀dọ̀rá ìhìn bẹ́ẹ̀ nẹ̀ bẹ́ẹ̀ wọ́n kó aṣọ aṣọ àti àwọn ìmọ̀ akọ̀sí ọjà níbi Muhammad sallallahu alaihi wa sallam akhbartu bima kana min amr Uthman wọ́n á ṣàyè fún ìtọ́sẹ̀lẹ̀ láyé láàrin pẹ̀lú Uthman ọ̀gá àlẹ́ wà ní ìwà sàlẹ̀ fún Uthman Allah ọ̀bẹ̀ وقبل رسول صلى الله عليه وسلم قبلها من الجرائم ودعا بأبي بكر ودعا إليه أخيه أبوين أو أبوين أبوين وقال يا بكر أنا بكر داوي قال يا أبا بكر إلى أبا بكر اشتري بآبئ بآبئي في التي ما يسمي لها في بيتها ويبا قلت لها هو مستطوان في يوم ولو فمو مامي اللي يخالف pẹ̀lú ìtura nǹkan tó wọ́n kà bó yìí wọ́n kà kó sínú ọ̀rọ̀ kan pẹ̀lú ìtura nǹkan yóò wúlò fọmọ yìí nínú ilé ọkọ rẹ̀. ara ana sọ̀rọ̀ bí ọlọ́ àlù sọ pé قال لي النبي صلى الله عليه وسلم انطلق انطلق انا الزرع ودعوني يا ابا بكر طبعا ابو بكر وعمر عمر عثمان أتى عثمان وعليا أتى علي وطلحة أتى طلحة وزبير أتى زبير بأدب من الأنصار إيا وتبقى لنا ومهاجر وتقع إيه مهاجر بقوة طبعا بأدب من الأنصار إيه وانا نكون قرانا وأرى مديننا قال فامتلت ودعوتهم له مواجر مالك وقلب السلام فلما أخذوا مجالسهم قلت لك قلت لك قلت لك قلت قال إني أشهدكم قال مفهوم يري أني لا أتزوج تزوجت فاطمة بن علي في فاطمة صوتنا تزوجوا إجيانه على أربعمية مثال مثالا من سدة من 400 جرام منه جولد مثالات علي يزوج رضي الله يزوج ابنة هو أبو أم الكفرون بإمن فاطمة من عمر بن الخطاب رضي الله عنهم جميعا الله أو وإما بل ممو وعندنا أو علي أو ذلك فاطمة رضي الله عنه àwọn àwọn ọmọ lọ́pẹ́ fún alẹ́ àríwẹ̀ kọrin àfáàtùnwà bí ó mọ̀ kò fún àlú ìwájú fọmọ fúlátìmọ̀ àwọn ọmọ ìkòsùnmù fún ọmọ ìbílẹ̀ kọ̀ọ̀kan kí ló máa rẹ o ẹwọ èdè ìgbẹ̀wò bí èdè tó àìsí bàbá nǹkan ẹ̀kẹ́ bí ẹgbẹ́ bàbá alága ọ̀rẹ́ ìpínlẹ̀ ṣe ká lè jọmọ lọ́fẹ́ jẹ́ fún àwọn àtẹ́kẹ́ fátímọ̀ lọ́jẹ́ fún wọn àtẹ́kẹ́ ọmọ mọ̀kàtà ọmọ kan ní ẹ̀dà níbi yìí ní àbí ẹ̀dà níbi ní ọmọlùkò fún mi àbí àkọlù ọmọ fẹ́ ní ẹ̀dà níbi ní ilé yìí omi aláàjì bàbádà ó jáde ọmọ ní aláàjì tó yàn ọmọ jáde àbá ọmọ káyọ̀ ìṣe àrà alágúnmi orí ni two thousand and four àbẹ̀tà bùjá lọ́dọ̀ tí wà ní àbẹ̀tà bùjá lọ́dọ̀ bùjá lórí àkàǹtì lábìlà sí ìdọ̀rẹ́ ẹ̀rọ tẹ̀síìlì ọwọ́ ọmọ ọwọ́ ọmọ ó ní mo ṣe borí stage báyìí ó ní wọn pọ̀ ìyàwó òun lórí ìgbà ni wọn ni ọlọ́run nígbà tí mo bèrè fún mi fúnra rẹ̀ fúnra rẹ̀ fúnra rẹ̀ two seven four ní omi ìbá ìmárì ìmárì ṣe borí stage báyìí wọ́n ní ara ìbọ̀lọ́ ibi kéré jù bọ́lọ̀ pẹ̀lú ọlọ́wọ́ á ti ọba ẹ̀rẹ́ ìgbẹ́lẹ́ àmì wa àbí ìrọ̀mù gbogbo ẹni sùn rẹ̀ lápò sọ̀rọ̀ délẹ̀ ẹni kì í sọ̀rọ̀ mi délẹ̀ ìfúra fún àrọ́jọ́ àmúmọ̀ ẹ̀rọ fún mi náà ti pàdé ìrọ̀mù gbogbo mi ọ̀sẹ̀ òun jẹ́ pé ìfẹ́ ẹ̀rọ ìfàdí yarí ọlọ́wọ́ sàrọ̀ wa náà Allahu akbar so علي يزوج بابنته ام الكلثوم تلك فاطمه من عمر بن الخطاب رضي الله عنهم جميعا علي رضي الله عنه يسمى اولاده باسماء اخوانه وعباته في الله تعالى سيدنا علي مبوك عما تعلمكم مبوك عما تعلمكم مالك اما يتعلمكم عمر ربك بكر اخبرني عمر اخبرني عثمان lẹ́yìn ìgbà tí wọ́n ti kú yẹn o ó sọ́dún àwọn mẹ́rin pé lòun bí òun mọ̀ obi hasan obi hussein obi muhammad obi alhusna àwọn sábì mi ó di wa fún kí ọmọ ẹ fún ọmọ ọmọlùkù fún mẹ́rin ó di wa àmọ́ sẹ́nàlì tó wá bí àwọn ọmọ bí àwọn ọmọ tó wá bí mọ́ ó sọ ọ̀kan ní abubakar ó sọ ọ̀kan ní umar ó sọ ọ̀kan ní usman ó الله تعالى نعم في alam أبي بكر أبو بكر abubakar أبو بكر أبو بكر siddiq وعمر بن الخطاب وقلوبنا وعثمان بن عفان وقلوبنا ويسمي عليه ما سمع لنا بعوان رضي الله عنهم جميعا ونقوى الإسلام قال علي رضي الله عنه رأيت أصحاب الرسول صلى الله عليه وسلم كما رأى أعدا منكم يشبههم فما أرى أحدا منكم يشبعهم فني مولي ما تعالى مسلم يوارد يستطيعهم الحكام يسبحون يسبحون شعفا قربا مديارو kuma tabai ɗan da kai mu tuka ko kuma wani kashe kun gol kuma bi ba shere an tuji ba tu su da zuwa kiyanan kuma da tunare sai duk da ba han loyin tó jẹ́ lẹ́nu oṣù kí àmì ọmọ yìí máa fìlà jùlọ ní ọmọ kò bá tẹ wọn lọ́ọ̀bà ó di yòrá wìhóná bẹ́ẹ̀ná ìbá ohun ọdúnrúgbùn ọwọ́ ọ̀sán nírọ̀lẹ́ wọn kà fún ìgbẹ́lẹ́lẹ́ díẹ̀ àwọn àti wọn lèkì fúnná alá nítorí ti dìkìrì lọ́wọ́ ti dìkìrì máa rí wọ́n máa mú kó dùn bí àìkó dúró lògùn náà ni tí wọ́n máa rántí ibi táwọn padà sí أي تعريف وقعنا بين عيونهم ركب خبز أنا في وووو وباو وباو وباو وباو وباو وباو وباو وباو وباو وباو وباو وباو وباو وباو وباو وباو àwọn àwọn àtẹ́gìrì bí ìgbìmọ̀ àti wá ìwé rẹ̀ kalẹ̀ ní ọjọ́ tàbí kò gbàgbàrà علي بن عمر ابو بكر ابي بكر وعمر وعثمان وما بكر وما ابو بكر وعثمان لا عمر هي ابو بكر وعثمان قتلوا مع حسين بالكتب وقتلوا سيدنا حسين في كربلاء وعمر من المعمرين ọmọ wa náà tán ṣe ọmọ rà ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn bàrà ọmọ rẹ ti àpò ẹni ọmọ rẹ ọmọ ọmọ rẹ rẹbi ọlọ anumadi mayin Ọlọ́run kó bá tó gbogbo wọn láti tó bíjà yẹn ìfàlà ní abẹ dáhàwà tó dáhàwà àdáhàwà tá bẹ́ẹ̀ náà dàní àti ní ọgbọ̀n ọmọyà lẹ́gbẹ̀ẹ́ nígbà mímu wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.